alhamdulilahi wa kafa wasalaatu wasalaamu ala rasulihi mujtaba adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba atọ́rọ̀ ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa muhammad àlékún ìkẹ́ ìgẹ́ ọlọ́run kó máa bá ànábì wa àwọn ará ilé àwọn sàábé ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run kẹ́ wa ọlọ́run gẹ̀ wá àánú rí ọlọ́run ọlọ́run jẹ́ máa bẹ pẹ̀lẹ́ ẹnì kọ̀ọ̀kan wa níjókòtò ní lágbára ọlọ́run ọba á tún nípa ìgbàgbọ́ tó yẹ kí mùsùlùmí ó ní nípa ànábì Ìsá alayhi salatu wa salam ó nígbàgbọ́ pé ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ó ń padà bọ̀ wá sáyé ẹni tí ó bá nígbàgbọ́ sáwọn nǹkan wọ̀nyí irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí òdodo àyà tí à ń bá lọ níjèlò yẹn ní sọ́tọ̀ Ali Imran adákẹ́ sórí àyà ẹlẹ́ẹ̀kejìlé ẹlẹ́ẹ̀kejìdínlógójì tí í ṣe forty eight àyà forty nine ibẹ̀ láti máa wá tẹ̀sí iwájú báyìí ọlọ́run bá ń sọ nípa Ànábì Ìsá ó ní wa rasulan ila bani òjíṣẹ́ ọlọ́run ọba pàtàkì òní yóò jẹ́ tààràn sáwọn ọmọ ìsírẹ́lì tó bá débẹ̀ kí ni tí ó máa wí fún wọn àní kọ́díjì tukùn bí àyà ti mi ọ̀rọ̀ bì kún yóò máa sọ fún wọn pé tọ́ ọlọ́run ọba ti fún mi láwọn àmì àwọn mọ́ọ́jísà àwọn nǹkan ìmà tó ṣe pé béèyàn bá mú wá á ti mọ̀ pé nìyí òjíṣẹ́ ọlọ́run ọba òní ń ṣe tí ó máa tọ́ka sí wípé òjíṣẹ́ ọlọ́run ọba tòótọ́ ńlọ́jẹ́ anni akhluqu lakum minat tini kahayati tayri fàánfókò fíì fáyàkùnù tọ́yọ̀rọ̀ bí ìdínilá. lára àwọn àmì ni wípé anabi àwọn isa aleyhi salatu wa salam yóò máa ma ntí ó dàbí ẹyẹ yóò fi atẹ́gùn sílá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run yóò sì di ẹyẹ tí yóò sì máa fò káàkiri. fàtàdúgbò fíìlì àyàtò ẹ̀yàtìyàn yóò fi atẹ́gùn sílá atẹ́gùn yóò mì sí mi sàn lára rẹ̀ lẹ́yìn ọba máa fò káàkiri wàá nà òkànnà yóò bẹ̀rẹ̀ wọlé akma wọlé abọ́rọ̀sá ànísílẹ̀ làwọn nǹkan ìmọ̀ iṣẹ́ ìyanu èyí tí ó tọwọ́ ànábì Ìsá tó tọwọ́ rẹ̀ jáde ni pé yóò bẹ̀rẹ̀ wọlé akma wọlé abọ́rọ̀sá ẹni tó ṣe wípé ọlọ́run dá tí ò lójú àbọ̀ ọlọ́run dá lẹ́ni tó lójú ṣùgbọ́n tójú ẹ̀ ti fọ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ojú rẹ̀ tó fọ́n yóò sì máa là ẹni tí àrùn ẹ̀tẹ̀ tó mú pẹ̀lú àánú ọlọ́run pẹ̀lú yọ̀ǹda ọlọ́run yóò bẹ lọ́run ọlọ́run bó sì fún ní àlàáfíà wà ó xìl mọ́wútà bí ìdìnnìlá àní ànábì Ìsá yóò xìl mọ́wútà bí ìdìnnìlá ẹni tó ti kú àwọn òkú tó ti kú yóò sì máa jí wọn dìde gbogbo ẹ̀ náà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ni o wà unabbi'ukum bima ta'kulun wà má ta dakhiruna fi buyutikum àwọn tẹ́ ẹ jẹ àtàwọn tẹ́ ẹ ní nínú kọ̀rọ̀ nù yàrá yín yóò máa fún yín lóru pé nǹkan báyìí ni wọ́n jẹ nǹkan báyìí ni bẹ́ẹ̀ nu létí láwọn nǹkan jíjẹ lóríṣiríṣi inna fi dhalika la ayatan lakum a dájúdájú eléyìí àmì ńlá ló jẹ́ tó yẹ kẹ́ ẹ fi gbà pé anabi Isa o aleyhi salatu wa salamu o jésù o àà òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ tòótọ́ ńlọ́jẹ́ o wa musaddiqan lima bayna yadayya mina tawrah tíra àtọ́lọ́wọ́n bá tó sọ̀kalẹ̀ síwájú mi Taurata tó sọ̀kalẹ̀ fún anabi Musa mo gbàgbọ́ lódodo pé ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ tí ànábì Ìsá tí ó máa sọ nù Injil yóò máa sọ pé ntí ń bẹ nù rẹ̀ yóò máa jẹ́rìí pé ọ̀rọ̀ òdodo ni. wa li uhilla lakum ba'da alladhi hurrima alaykum àwọn nǹkan kan tí wọ́n ṣe léèwọ̀ fún yín mo wá láti wá sọ pé ẹ̀tọ́ ni fún yín láti jẹ. wa ji'tukum bi ayatin min rabbikum fattaqullaha wa ati'un. àwọn àmì lóríṣiríṣi mo mú wá bá yín látọ̀dọ̀ Ọlọ́run ọba yín ẹ̀yà àbẹ̀rù ọlọ́run ọba o ẹ tẹ̀lé mi ẹ gbọ́rọ̀ sí mi lẹ́nu kálíbà àjọ soríire kájọ wọ àlìjánà onídẹ̀ra anabi ẹnsánù aleyhi salatu wa salam níparí ọ̀rọ̀ rẹ̀ oníná lọ́ọ̀rọ̀ bíi wàrọ̀ bùkún fáàbùdó hàdà sírọ́tún mustaqim dájúdájú ọlọ́run ọba ọba tó dá mi ọba tá a máa jọ́sìn fún lónìí nìkan rọ̀bì ńlọ́lọ́run ọba tèmi ńlọ́ntì ń tọ́jú mi ńlọba tí ń rè mí wa rabbukum ńlọba tìyín náà lọ́ọ̀kẹ́yìn náà máa jọ́sìn fún fàábùdù ẹ̀ máa sìn hada siratu mustaqim eléyìí gangan ni ojú ọ̀nà tààrà èyí yẹn lè tọ̀ láti débi ìyọ́nú ọlọ́run yẹn ni pé ànábì Ìsá ó pa wọ́n láṣẹ tawhid ìfàsọ́fọ́lọ́run níbi ìjọsìn ìmájọ́sìn fọ́lọ́run ọba lónìí nìkan ṣoṣo láì mórogún mọ́lọ́run ọba ìdúnímọ̀ ìmọ̀ àtẹ̀láṣẹ ọlọ́run ọba pẹ̀lú ká máa ṣe ntọ́lọ́run ọba tó pa wá láṣẹ ìjìnà sí ntọ́lọ́run ọba tó kọ̀ wàhádà wà tọ́rí kò sẹ́wọ́ iyọ̀ mọ̀sítẹ́kọ́ ìmọ̀lú wáàdẹ̀ eléyìí gangan ni ọ̀nà tó dọ́gba ọ̀nà tààrà ọ̀nà tí ò tí ò gbọ́n alẹ́dẹ̀ àjùmọ̀ àlẹ́yẹ rọ́sọ̀lọ̀ jẹ̀míyà ọ̀nà tó ti pé gbogbo àwọn ànábì ọlọ́run ẹni la khayri dunya wal akhirah ẹnìkan lọ́nà tẹ́dàá lé tọ́ tíyẹn yẹn kí anabi Isa aleyhi salatu wa salam kìí ṣe ọlọ́run o kìí ṣe ọmọ ọlọ́run o ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ọba òní anabi Isa ńlọjẹ́ ńgbọ́n bá tiẹ̀ wá ní ọlọ́run ní anabi Isa aleyhi salatu wa salam bóò ni wọ́n sì wá lóyún ọlọ́run tí ó wàá lóṣù mẹ́sàn-án láàrin ẹ̀jẹ̀ láàrin ìtọ̀ kó di pé yọ àwáyé ikùn wọ́n gángan

ẹ máa jọ́sìn fún ọlọ́run ọba lónìí nìkan ṣoṣo ó ń ṣe àfimúlẹ̀ pé ẹrú ọlọ́run ló ń jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba ló ń ṣe òun èso ọlọ́run òun èsì ìsọmọ ọlọ́run òjíṣẹ́ kan lòun náà jẹ́ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba èyí tó ti ṣíwájú mùsùlùmí ò nígbàgbọ́ pé ọlọ́run ni ànẹ́bì àyín sá tọ́bí ilé nígbàgbọ́ báwọn èṣe múmìnì má ó ti di kẹfìrí nù gbọ̀ntọ́lọ́wọ́n bá sọ́nù al-Qur'an laqad kafara alladhina qalu inna Allah huwa al-Masih ibn Maryam ọlọ́run ní gbogbo àwọn tí a sọ pé jésù ọ̀nlọ́lọ́run ọlọ́run ní gbogbo apátápátá wọn ti di kèfèrí wọn ò gbọ́ lọ́wọ́n ọba gbọ́ o ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n ọ ń sọ nínú ọ̀rọ̀ ọgbọ́n rẹ̀ pé fàyàrùn bàdàl màsíhì lànà sùhàlùn nùrí ìdùjàwá àbàwò mímọ̀ wàhálù ìrẹ́ tó ń sin ànẹ́bì Ìsá tó sọ jésù dọ́lọ́run tó ń sin mo mọ̀ láwọn béèrè kan tí mo fẹ́ bi ọ́ léèrè tó lè dáhùn rẹ̀ o ìdá mọ́tàlì ìlà tó bá ṣe pọ́lọ̀ ń bá ní anabi Isa aleyhi salatu wa salam tó wá nígbàgbọ́ pé ó ti kú bìsúnì ẹ̀kọ́ omi àwọn tí wàá pa ọlọ́run ikú ọlọ́run ó wáyé látọwọ́ àwọn èèyàn kan àmọ́ tóòtọ́ yẹ pa wọ́n ní apá fàlẹ́ hádà ìlà sínú ẹni báwọn sáà sì lè pé lọ́lọ́wọ́n bàbí wọ̀yà ájàbàn ẹ bá mi kéèmà lè kọ́ bíríndọ́mà rọ́bà nípa sàárè kan tó sì lè gbọ́ ọlọ́run dúró wàá jábù mí ní bátínà kọ́dí hàwáwò ètò wá síyàn lè màjù ni pé ẹ̀ ń tà pè lọ́lọ́run ọba tó dá sẹ́mà tó dá ilẹ̀ tó dá gbogbo ẹ̀dá ká sọ pé ikùn abiyamọ kan ńlọ́wọ́ àgbàdúró àkọ́mọ̀wò náà kàti sàn tó wá lo oṣù mẹ́sàn-án nínú kun èèyàn kan ó lo oṣù mẹ́sàn-án làdáàtò tó lùmáàtì tó ń bẹ nínú òkùnkùn bírímù bírímù min haidin azawo bákan náà tí ń bẹ nínú haidin gazawo nínú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ òbí ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ nínú rẹ̀ bọ́tọ̀ ọlọ́run wá wà ń bẹ́ wàṣà kọlfàrọ̀jà mọ̀lúdàn sọ̀gírọ̀ dọ̀ọ́yìn fanfa àti à ń lè fẹ́ dèéfà. ọwọ́ àbí nígbà wá bí ọlọ́run lọ́mọ kékeré lẹ́ńtọ́ lẹ àà lílẹ̀ ò síwájú agbára ọlọ́run lílẹ̀ ò sì lè kányìn agbára ọlọ́run. wàyà àkọlù sọmọ yẹ ṣọlọ sọmọ yẹ àti ìbí láàzìmì ìdáká àlẹ́hàdà ìlà kò bá làákà pé ọlọ́run ọba ńlọba ti ń jẹ ńlọba ti ń mọ. lẹ́yìn náà bí yàn bá jẹ tó bá mu tán yóò ṣe dá yóò ṣe gbọ̀nsẹ̀ fọmọyà àti ibi láàzìmí dáka àlehàdà ìlà irú ẹni bá ń kọ yẹlẹ ń tà pé lọ́lọ́n tààlà lọ́hùn àní ìfúkẹ́ ń nà sọ̀rọ̀ wàsàyàsẹ́ àlùkò làwọn àmàfitàrọ̀hù a ọ̀rọ̀ tí a sọ yìí nípa ọlọ́run irọ́ àdáparọ́ ni o ọlọ́run ọba yóò padà wá bí gbogbo ẹni tí bá ń ṣe àfitì rẹ̀ tí ń ṣe àfitì pé Jésù pé ńlọlọ́run ọlọ́run ọba obìnrin á léèrè tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà kó tiẹ̀ tó dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ nínú suratu al-Maida aya one sixteen sí one eighteen bẹ́ẹ̀ bí pé wa idh qala Allahu ya Isa ibn Maryam ọlọ́run ní ẹ̀sìn ìrántí tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà nígbà tí ọlọ́run bá Ta'ala tí bá ń ké sí ànábì Isa alayhi salatu wa salam tí ń bi léèrè wípé àáǹtakùltalin nas tí wọ́n lọ ń sọ fáwọn èèyàn wípé ìwọ ni kí wọn ó mú lọ́lọ́run ìwọ àtìyá rẹ ká má jọ́sìn fíìmù ọlọ́run ọba má sí wọ́n ló wí bẹ́ẹ̀ fáwọn èèyàn anabi Isa alayhi salatu wa salam yóò máa da ọlọ́run ọba lóyún yóò máa da ọlọ́run ọba lóhùn wípé aa ìrẹ́ ọlọ́run ọba n ò tó bẹ́ẹ̀ n ò jẹ́ sọ bẹ́ẹ̀. à ń takọ́lítà lè nas ìtẹ̀kìdúnì wà ummiya ilahayn min dunillah ṣe ìrántí gbà tí ìbéèrè ńlá yìí tí ó máa wáyé tọ́lá wọn máa bi jésù léèrè pé ṣé wọ́n lọ sọ fáwọn èèyàn pé ẹ mẹ́mi àti ìyá mi àwa méjèèjì ẹ mú alọ́lọ́run mindoni láì àtọ̀sọ́ lọ́wọ́n ba kọ́lá subhanak anabi yẹn sáyé òní a tó tó fún rí ọlọ́run mímá fún rí ọlọ́run máa yà kúnnù lé an àkúlà máa lé ìsàlẹ̀ ibẹ̀ hakin ìtì ńlẹ́tọ̀ sí ń wọ̀jẹ̀ wí ǹjẹ́ béèrè lọ́dọ̀ àwọn èèyàn nǹkan tó kọ́lù tó Kati ẹ̀ sọ pé mo bá tiẹ̀ wí fàkọ́dé àlím tàwòrán ọlọ́wọ́n bá ti ma tààlà máa fi nafsi wàlà àlà máa fi nafsi ka ntí mbẹ́lẹ́ mi mi ọ̀ma ntí mbẹ́lẹ́ mi rí ọlọ́wọ́n mi ọ̀ma innaka anta allamul ghuyub ọba tó ní màá ń pa gbogbo kọ̀ọ̀kọ̀ onírẹ́lọ́wọ́n bá ńlọjẹ́ wọn àfọ̀n tafsir wọn ni wadhkur ya Muhammad ìdòjìsẹ́lá Muhammad ṣèrántí máa ṣe nírántí máa pàǹtà fáwọn èèyàn rabbuka li Maryam ntọ́nà ọba rẹ̀ tí ó padà sọ fún anabi Ìsá Jésù tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmẹ́ yóò mọ̀ yájú màrún rọ́sọ̀l nígbà tí ọlọ́wọ́n bá tó bá kó gba àwọn òjíṣẹ́ tó bá kó àjọ tán fayas alohun ọlọ́wọ́n máa bí wọn léèrè àmọ́ ajá bá ti wọn bì í ó má mọ̀ wọn àwọn àjọ tá a ràn yín sí ǹjẹ́ dayin ló ń bì í fún mi yá dukoro yọ̀dá kìrọ̀ Ìsá bí afdọ́lì alẹ́ wàhálà wàlídàtì lẹ́yìn náà ọlọ́wọ́n máa wá sọ fún anabi Ìsá àwọn oore àwọn ọlá àwọn ìkẹ́ èyí tó ṣe fún àti èyí tó ṣe fún ìyá rẹ̀ thumma yaqulu bihudur man ittakhadhuhu wa ummuhu ilahin min dunillah ọlọ́mọ wa bi léèrè lójú gbogbo àwọn tí wọ́n pè lọ́lọ́run tí wọ́n sì pè ìyá rẹ̀ náà lọ́lọ́run ọlọ́mọ wa bi wọ́n léèrè pé yóò máa bi Jésù léèrè pé alihanta qulta linnasi ittakhiduni wa ummi ilahin min dunillah tí wọ́n lọ sọ fáwọn èèyàn ti wá àti àrẹ̀ ní ká máa fún ká máa fi mi ọlọ́run ọba mẹ́. fàyọ̀nkìrọ̀ ẹ̀yìn sá àyànkúnà kọ́lá dárìkì anabi yẹn sọ ni ah ìdí ọlọ́run bá ń ọ̀jẹ̀ wí bẹ́ẹ̀ èmi ah ta ni mí ń ọ̀jẹ̀ wí bẹ́ẹ̀ bóyá kó lè lè láì tàn án la yóò máa sọ fọlọ́run bá pé subhanaka mímọ́ fún rí ọlọ́run yẹnni pé tanaza ismuka ó kọ̀ rí ọlọ́run ìdí ọlọ́run bá ọmọ kó n bí kó tún alẹ́ nìkan tí ó jorogún pẹ̀lú rí ọlọ́run bá ah lẹ́yìísàlẹ̀ ànàkúlà mà lẹ́yìísàlẹ̀ àkọ́ńbẹ̀kọ́wọlẹ̀ yìí ntí ọ̀lẹ́tọ̀kọ́ tẹnu mi jáde mi ọ̀jẹ̀ wí ntí èsẹ̀tọ̀ mi wọn ọ̀jẹ̀ pé mara mi fàyídà kóńtó kóńtó kásò pé mo bá tiẹ̀ wí fakọ̀dé alimta wa'ant ìrọ̀lọ́wọ́ bá ti ma lè anaka alamul guyub torí pé ọba tó nímọ̀ nípa kọ̀kọ̀ àti kedere ìrọ̀lọ́wọ́ bá ṣe wa ta'lamu ma tukhfil ibad nítawọn ẹ̀dá tí a fi inú tí wọn ò wí ta ọmọ wà má tún lẹ́nu ntẹ́dà wí ta gbogbo ẹ̀ bá ma wa anta ta'lamu fi nafsi ntí bẹ́lẹ́ mi mi bá ma lè anaka rabbi wa khaliqi torí pé ìrọ̀lọ́wọ́ ìrẹ lọba tó ni mí ìrẹ lolówó mi ìrẹ lasẹ̀dá mi lọba tí ń tọ́jú mi wàá na abuduka ẹrù rẹ ọlọ́wọ́n ni mo jẹ́ la aarifu ma fi ka ntí ń bẹ nínú mi ìrẹ ọlọ́wọ́n ba èmi ọ̀ma o ìwọ̀n wí o bí n bá sì wí ìrẹ ọlọ́wọ́n ba mà máa kóòtù láwọn mi ìlà ma amárùtà níbí ìwọ̀n wí nǹkan kan fún wọn ju ntí ìrẹ ọlọ́wọ́n ba tọ́ pamílàsì láti wí fún wọn lọ kí nìkan náà ni pé ani abudulayi rabbi wa rabbakum ẹ máa sin lọ́run ọlọ́run mi ọlọ́run ọba yín ni ẹjẹ́ àjọ máa jọ́sìn fún ọ wà kóńtùn àléhìn ṣẹ̀yídá máa dùn tó fi hàn lálàfo ògbà tí mo sì ń bẹ láàrin wọn mo rí pé tí mo ní wọn máa ṣe òun náà ni wọn ń ṣe o ṣùgbọ́n falama tawa fayitani falama tawa fayitani kọ̀ǹtà à ń tàrọ̀ kí ibà àléhìn nígbà mo kúrò láàrin wọn tó mú un kúrò láàrin wọn tán ìwọ nìkan lórí wọn ojú tèmi ọ̀tẹ́yìn máa wà ń tàn án lára kó lè ṣe ìṣẹ́yìn ọba tó ṣe pé ó ń rí gbogbo nǹkan tí ó sì jẹ́rìí pé bẹ́lẹ̀ ìṣeré ọba tí ń wà ní gbogbo nǹkan nínú ọlọ́run bá yín lọ jẹ́ ẹni pé iná ni lam akullahum fi amúrìlẹ̀ ìmáàní wà àsáàsì dín ilálẹ́dí alùsálùtà níbí yìí nípa ń tọ́jà mọ́ ìgbàgbọ́ àwọn tọ́jà gbòǹgbò ìpìlẹ̀ ẹ̀sìn ìwé nǹkan fún àjò ntí lọ́wọ́ bá tọ́ ọ̀ràn mi pé kí n jíṣẹ́ fún wa lọ. wà á má ta níbi ìbìlágì iṣẹ́ tó ní múdé ti gbọ̀n náà mo múdé bẹ̀ kí ni sí ọ̀hún ani ibudullaha rabbi wa rabbakum ẹ máa sin lọ́hùn ọlọ́hùn ọba mi ọlọ́hùn ọba ti yín wa kuntu shahidan ala amalihim mo sì ń jẹ́rìí sáwọn ẹsẹ̀ tí ń ṣe hina kuntu hayyan bainahum nígbà tí mo ń bẹ láàrin wọn falamma tawaffaytani ṣùgbọ́n gbà tó mú mi kúrò ń bẹ́ẹ̀ kunta anta shahida raqiba alayhim lọ́lọ́wọ́n bá nìkan lọ́ba tó ṣe pé ọwà ń bẹ̀ orí gbogbo ntí à ń ṣe wà ń ta àlàkó lè ṣe ìṣe gbogbo nǹkan pátá ìnìlójú rẹ̀ ọlọ́wọ́n bá ńlọ anabi Isa ó wá parí ọ̀rọ̀ rẹ̀ síbi wípé ntun adébọ̀n fàyínà ìbádọ́k wà ìntàgfẹ́rẹ́là fàyínà ká àǹtàlà azizul hakim ntun adébọ̀n bí ọlọ́wọ́n bá tọ́ ọba jẹ wọ́n ń yà lórí pé wọ́n sọ mí lọ́lọ́wọ́n ò sí ní ọlọ́wọ́n ọba èmi ni wọ́n ń sìn bọ́ ọba jẹ wọ́n ń yà fàyín náà rìn kó sí tí wọ́n fi ọ́ ṣe torí Fainaka innaka antal azizul hakim dájúdájú rí ọlọ́wọ́n ba ọba alágbára ní ọ̀jọ̀gbọ́n ọba nìrí ọlọ́wọ́n ba ṣe. yàní pé yaruddu Isa alayhi salatu wa salam ala amra ila mashiatillahi la anabi Isa yóò wá fi ọ̀rọ̀ tì síbi bọ́lọ̀ ń bá fẹ́ fawwal fa'alu lima yurid torí pé ọlọ́wọ́n ọba ṣe yóò wù ni la yus'alu amma yaf'alu wa hum yus'alun kò sẹ́ni tí ó bẹ̀rẹ̀ ó ṣe ṣe báyìí tó ń pátá ọlọ́wọ́n wàyàkóòl ìnà amúrọ̀lẹ̀ ìbádìí máa kóòlù ní ila Allah ta'ala alámàrí ẹ̀dá ọ̀rọ̀ ẹ̀dá ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo ẹ̀ wà ìrẹ̀lọ́ba alákòóso fàyínà àdàptàn fàbídọ́nọ́bì bọ́ ọ bá fìyà jẹ wọ́n ẹ̀ṣẹ̀ tí a dá ńlọ́fà tí a fi jìyà fàwọ́wà rabbuhum wa hum ibaduhu ìrẹsì lọ́wọ́ wọn ẹrú rẹ̀ Ọlọ́run bá ní à ń ṣe wọ́n yẹ fẹ́rẹ́ bọ́ ọ bá sì foríjì wọn fàyínà wò tàn án lẹ́lẹ́gọ̀ dájúdájú ìròyìn ọlọ́run ọba ọba aláforíjì ló jẹ́ ọ̀jọ̀gbọ́n ló sì jẹ́ níbi àwọn òfin ẹ̀rí ọlọ́run àti ìdarí ẹ̀dá àti níbi àwọn ìdájọ́ èyí tí ọlọ́run ọba ti tó gbé kalẹ̀ níta fẹ́ fàyọ̀mí eléyìí ni pé anabi arinsa aleyhi salatu wa salam ẹrú ọlọ́run ọba tààlà ńlọ́jẹ́ ọlọ́run ọba ọ̀ràn sí gbogbo àgbáńlá ayé ọ̀ràn sáwọn bani Israel láti lè bá àwọn ọmọ wa ṣe wá sí ọ̀rọ̀ Ọlọ́run Ọba fún wọn láti lè bá wàá rán wọn létí ntọ́lọ́run Ọba subhanahu wa ta'ala tó torí rẹ̀ tè é dá wọn ẹni pé anabi Isa aleyhi salatu wa salam kì í sọmọ Ọlọ́run o kì í ṣe igbákejì Ọlọ́run ẹyọ kan ṣoṣo lọ́lọ́run Ọba Ọba adẹ́dàá ó nìkan lọ́ba tá a sì máa sìn lóun nìkan ṣoṣo láì ní mọ́rogún mọ́lọ́run Ọba nínú ìjọsìn gbogbo àwọn ànábì Ọlọ́run pátá wáàsí gbogbo wọn ó ní pé ani'budullah ẹ máa sin ọlọ́run máa làkùn mi ní ilahin gairu kò sẹ́ni kankan tó tún yẹ kẹ́ ẹ máa jọ́sìn fún máa àfẹ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala yẹn pé níta níbi àyínsá n ti ń sọ fáwọn èèyàn rẹ̀ ní. ṣé ànábì àyínsá aleyhi salatu wa salam ṣé wàá ń padà bọ̀ wá sáyé bí àbí ọ̀padà láì ṣe àní-àní ànábì àyínsá jésù ó ń padà bọ̀ wá sílé ayé ṣùgbọ́n kí ni tí ń bọ̀ wá ṣe lára tí ń bọ̀ wá ṣe ni pé àwọn iṣẹ́ bíi mélòó kan Ànábì Ìsá ọ̀ ń bọ̀ wá ṣe nínú ẹ̀ ni pé Masihu Dajjal arákùnrin tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó fi ṣe àdánwò fún gbogbo ẹ̀dáhùn Ànábì Ìsá alayhi salatu wa salam òní yóò kojú rẹ̀ òun pẹ̀lú àwọn mùsùlùmí àkókò ìgbà náà wọ́n jọ kojú Masihu Dajjal títí tí wọ́n fi gba ẹ̀mí rẹ̀ yẹn ni pé lára àwọn sẹ́tì ànábì Ìsá tí ń bọ̀ wá ṣe nù yàtọ̀ sílẹ̀ yẹn kò ní í sí jizíà mọ́ pé ṣe Islam bọ́ọ̀ bá ti ṣe Islam mọ̀ wá sanwó owó pé ọ̀sẹ̀sìn ọ̀sẹ̀sìn fọlọ́run kò ní í sílẹ̀ yìí mọ́ tí ànábì Ìsá tó bá dé bí ànábì Ìsá tó bá dé alukurani alápọ̀nlé òní yóò máa lò tí ó máa fi ṣe ìdájọ́ yẹn nígbà tí ó padà dé ojúṣe náà bá sallallahu alayhi wa sallam anabi ròyìn anabi Ìsá bó ni ó ṣe wá sílé ayé ibo ni ó gbàdé tí àwọn ahadith èyí tó sì wá lórí rẹ̀ ó jẹ́ àwọn ahadith èyí tó ṣe wípé ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa láti ọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith ìtàrí nínú bukhari àti muslim òjíṣẹ́ náà bá ń sọ bẹ́ẹ̀ pé walladhi nafsi biyadihi mo fọlọ́wọ́n bá tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mi fi búra la yóò ṣe ká na anyanzila fi kọ́mọ̀ọ́yìn sábìnú mariam hakaman mọ́kọ́sítán fayẹ́kṣirò asọ̀líbá wayẹ́kùtòlẹ̀ xinzir wayẹ́dàwọ̀lẹ̀ jiziyata wayẹ́fídùn maal hata láyàkúbálàwò ahadum. anabi lọ́nà tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mi búra o ó kù sáátà ó kù díẹ̀ báyìí tí anabi Ìsá Jésù tí ó sọ̀kalẹ̀ sáàrin yìí jésù ọmọ maria hakaman òǹdàjọ́ ni mokositan tí ọjọ́ onídéédé tọ́ba dé fayokasiru sọlẹ́m àgbélébù yọọ máa ń rán ni jẹ́gẹ́ wọ́yẹ́kítọ́lẹ̀ khinzir ẹlẹ́dẹ̀ pípa wọ́yẹ́dọ̀rọ̀ lè jiziyata ṣe islam bọ́ọ̀ bá ṣe islam máa sanwó ìsàkọ́lẹ̀ ànábì isa yọ fagilé ń bọ̀ bá dé wọ́yẹ́ fídùl máàlù nígbà tí jésù bá padà dé owó pọ̀ dáadáa nílùú hata láyàpàlàwò ahad débi pé ẹ̀ẹ̀nì rẹ̀ nìkankan tí ó gbà á kò ní í sẹ́ni tí ó gba ìtọrẹ àánú mọ́ yọ zaka ṣètọrẹ àánú wọn ni o ṣe àsìkò fẹ́ẹ̀ tó bó tiẹ̀ fẹ́ ṣe tó òní rẹ̀ nìkankan tí ó gbà lọ́wọ́ rẹ̀ látàrí pé kálukú ọlọ́run bá òní yóò ti pèsè fún òní yóò ti ràn sí ntí ó bẹ̀yàn ló jẹ́ jù níjọ́ yẹn ni pé yóò gbé zaka lọ́wọ́ kò ní rẹ̀ nìkankan tí ó gbà lọ́wọ́ rẹ̀ ó ní anabi Isa ń bo ní ó sọ̀kalẹ̀ sí gangan ó ní yanzilu Isa inda al-manarati al-bayda sharqi Damashqa bayna ma harudatayn anabi ní anabi Isa nígbà tó bá dé yóò sọ̀kalẹ̀ níbi manara ìyẹn manar minaret etí ó funfun asoro mọ́sálásí ètò funfun asoro tó funfun tí ń bẹ ní ìlà oòrùn ìlú Damasco aṣọ méjì òní yóò wọ̀ nígbà tí bá ń bọ̀ wá sílé ayé ìgbà tí ó bá wá sílé ayé kìsì pé wọn ó tún bí o yóò wà lẹ́dàá èèyàn bó ṣe lọ náà òní yóò ṣe padà ṣùgbọ́n tí bá ń bọ̀ wáàdì ànkàfàyè ala ajnihati malakayn idha ta'a ta'a ra'suhu qatar wa idha rafa'a ra'sahu tahaddara minhu juman kahibati lu'lu'in ànábì tó ń sàlàyé fún wa nípa pé ànábìrin sá Jésù nígbà tí ó bá dé tí ó bá sọ̀kalẹ̀ yóò sọ̀kalẹ̀ tó ṣe pé àwọn màláìka méjì kan yóò gbọ́wọ́ rẹ̀ lé èjìká àwọn méjèèjì ànábìrin sá alayhi salatu wa salam Jésù nígbà tó bá dé ìdàtọ̀ àtọ̀ àrọ̀ àṣàwò tó bá dorí kodò báyìí kọ́tọ̀ra omi ọmọ kan jáde ń bẹ̀ wà ìdàrọ̀ fún àrọ̀ àṣàwò tó bá gbórí ẹ̀ báyìí tahadara mi ni òjùmọ́ àwọn kankan bíi ilẹ̀kẹ̀ àlùlù diamond yóò máa kán jáde láti bẹ̀ yẹn ni pé ànábì salatu wa salam ó ń padà bọ̀ wá sílé ayé àwọn iṣẹ́ tí ń bọ̀ wá ṣe iná láti ń gbọ̀n Masihu Dajjal òní yóò pa pẹ̀lú ìrànwọ́ àwọn mùsùlùmí nígbàtí ànábì àyínsá nígbàtí ó bá dáyé kódà ń gbọ́ ọba ṣẹ̀dẹ̀ yóò bá àwọn mùsùlùmí lẹ́yìn tó ṣe pé wọ́n fẹ́ kí àsùgbà yẹn wọ́n ti máa ṣe kọ́ mà máa dí tó jẹ́ àròlé àlééfà amíru gbogbo mùsùlùmí lásìkò ìgbà náà tó bá ti rí pé ànábì Ìsá ni yóò wá ara wá sẹ́yìn pé kó wá síwájú àwọn níbi ìrun ṣùgbọ́n ànábì Ìsá tí ó sọ fún ni wípé ìwọ náà ni kó ṣáájú àpọ́nlé tó lọ ń ṣe fún ẹ̀yin jọ ànábì Muhammad ni pé ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣíwájú. fàyà àlékò fi zamani Ìsá alimílàlíkò lóha ilà islam gbogbo ẹ̀sìn pátápátá òní yóò di nǹkan gbàgbé nígbà tí ànábì Ìsá tó bá padà dé àfi ẹ̀sìn àwọn ànábì ọlọ́run tí ṣe ẹ̀sìn Islam nìkan ni yóò ṣẹ́kù wa yahliku Allah al-Masih ad-Dajjal látọwọ́ ànábì Ìsá alayhi salatu wa salam ni Masihu Dajjal ẹni tó lọ́n fi ṣe fìtínà fún gbogbo aláàyè gbogbo òlu pátápátá ni yóò dé ní ọ̀tẹ̀ àfi Mákà nìkan kò ní lóhùn ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n náà wọ́n bá ní òtún àwọn màláíkà síbẹ̀ tí wọn ò ní jẹ́ wọlé àwọn tí ó pọ̀ jù náà àwọn tí ó tẹ̀lé Masihu Dajjal àwọn obìnrin ni àwọn tí ó sọnù jù lẹ́yìn rẹ̀ àwọn Yahudi ni ní pàtàkì jùlọ àwọn Yahudi Isbihan ṣùgbọ́n látọ̀wọ́ wa Nabi Isa alayhi salatu wa salam ní Masihu Dajjal òní yóò ti kú. wa tanzilu al-amanatu fil ardi hatta tara al-asadu ma'al ibil nígbà ìfọ̀kànbalẹ̀ yóò máa bẹ lórí gbogbo ọlẹ̀ débi wípé tẹ́rẹ̀ alẹ́ aswadumar ibli ejò òun àti ràkúnmí wọ́n jọ máa jẹ pọ̀ wànàmárùmá àlùbákọ̀ ẹkùn àti màálù wọ́n jọ máa jẹ pọ̀ wàdí àbùmá àlùgánàm ìkookò àti àgùtàn wọ́n jọ máa ṣeré papọ̀ débi pé ẹnìkankan ò ní yẹn ẹnìkankan jẹ mọ́ kò ní síwáàyàn jẹ nígbà tí anabi Isa alayhi salatu wa nígbà tí ó bá padà dé yẹn wípé ìgbàgbọ́ mùsùlùmí ni pé anabi Isa ó ń padà bọ̀ wá ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni kìí sọ ọlọ́run kìí sọmọ ọlọ́run abdullah warasolo kò kú wọn ọ̀kan mórí àgbélébùú ọlọ́run ni màmá ta Isa anabi Isa alayhi salatu wasalam kò kú sórí àgbélébùú o wọn ò sì kàn kòkó sódì àgbélébùú wọn ò sì kàn mẹ́bẹ̀ walakin shubbiha lahum bal rafa'ahu Allahu ilayhi ọlọ́run ló ń gbé ga lọ sí sámà ni ìgbà tí anabi Muhammad tó rin ìrìn àjò látàyè lọ sí sámà ó fojú gan ni anabi Isa Jésù alayhi wa salam ó sálámà sí òun náà sì dáhùn sálámà padà anabi náà ni wàá tún sọ fún wa pé ń padà bọ̀ wá sílé ayé so bó wí ń gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí eré amadíà tó ní ànábì wa Muhammad tó ní ànábì Ìsá tó ló ti kú ọ̀gbọ́lọ́wọ́ bá gbọ́ àfi kó túbá níbi ọ̀rọ̀ Jésù ò tí ì kú ó sì ń padà bọ̀ wá sáyé amadé ò nígbàgbọ́ pé ànábì Ìsá ń padà bọ̀ wá sáyé láti pàṣẹ eléyìí èyàn ò lè sọ pé amadé àlòun kó ló ń fẹ́ lọ ṣe ájì n ò ní fún ní visa yọ̀ọ̀yà parọ́ pé ẹgbẹ́ mi ló ń jẹ́ so bí ó ṣe máa níjókòó tòní òní àti gbọ́n pẹ̀lú ògbọ́lọ́wọ́n bá tó bá di ní ìjókòó mi á tún máa tẹ̀síwájú lábala ìtọ́lọ̀ ń torí ẹ̀dá ẹnìkọ̀ọ̀kan wa sílẹ̀ ayé kí láti wá tà láti wá rà láti wá jẹ láti wá gbádùn ní àbíbò gangan ńlọrọ ṣe jẹ́ níjókòó mi á máa ṣàlàyé lẹ́yìn subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.